nìkan ti sọ̀rọ̀ nísìnyí tá a bá tètè yanjú rẹ̀ ọlọ́run yanjú wa ká tó débi tá ń lọ ó dẹ̀ mú ìgò ọtí tí mu ó dẹ̀ jù ó dẹ̀ mú ẹnìyẹn ó dẹ̀ fagbádá rẹ̀ sùn lóṣùká ọkà kandi ó wá faago padà ó ní ọyá máa lọ mọ́tò wa ṣeré sí wọ́n wá gbé sókè ó wá látọ̀ méjì ni ó ní máa borí burú rẹ̀ lọ ẹ̀ ò ní kórí burú bá a nu mọ́tò kí ló kí là ń sọ. So? a gbọ́dọ̀ gbìn ìfẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sí gbogbo àwọn ọmọ wa láti inú ilé pété ọba ti sallallahu alaihi wasallam kọ́ mọ̀ wípé ntọ́ gúnlọ́gọ́ èrìà ní ká sọ ọ̀rọ̀ tó sọ kínní tó so ma ọ̀rọ̀ àwọn olórin yẹn ni àmìnà ni ìyá òjíṣẹ́ ńlá lẹ́ẹ̀rí ọ̀rọ̀ burúkú orí burúkú fi èékánná rẹ̀ ní tó bá fi pa mí ní yọ wọ̀ náà sí èékánná rẹ̀ tó bá fi pa mí ní yọ wọ̀ náà. gbogbo àwọn ànábì ọlọ́run ọba lọ́lọ́run máa ń là á kọ́ ọmọ lérí owó rí kánú kùnrin ibi tó lọ́n ti ṣe ya Muhammad tó jágbe mọ́ ara. ya ayyuhan nabi lima tuharrimu ma ahallallahu laka tabtaghi mardata azwajik ya ayyuhal muzammil ya ayyuhal mudaththir subhanallah but ká má sọ pé kùránì wá tán àti ẹ̀ wá dákọ̀ rẹ̀ ó ní muhammad rasulullah walladhina amanu ma'ahu ashiddahu ala al-kuffar ruhamahu bainahum ọba tó dáa gan fún un ní ọ̀wọ̀ sallallahu alayhi wa a gbọ́dọ̀ fi ọwọ́ rẹ̀ afilọ́lẹ̀ nulẹ̀ kọ́ ma wa kí wọ́n lògbé ayé tọ́jọ́ tiẹ̀ àwọn agan ọ̀gbọ́dọ̀ yapa kí wọ́n mọ̀ wípé anything tó bá fẹ́ takò bí ìgbìyàn fẹ́ gbé poison mu ni kò sí bó gbẹ́sẹ̀ lè gbẹ̀yàn tó kó rí áìsíìdì tí wọ́n kéruku kó sọ pé òun ó gbé mu abẹ́dẹ̀ ẹ̀kọ́ Islam tá a bá ti dá padà sí báyìí ẹ̀mí ẹ̀sìn nínú agboolé wa nínú àwùjọ wa kò ní sí kò ní sí tó fi pàtàkì kọ́lọ̀ ń fún wa ṣe kọjá á rí èso rẹ̀ lójú ayé wa kọ́ba dá úmọ̀ ìpadà sípìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ àpọ́nlé yẹyẹ torí nǹkan tí úmọ̀ yóò bá padà sípìlẹ̀ rẹ̀ ayé ò lè tòrò ayé ò lè rójú tí mùsùlùmí ọba yanjú alẹ́ òye yanjú ọ̀ràn yẹn ní kí mùsùlùmí ọ̀ yẹjú kò sí bí wọ́n ṣe lè yẹjú àfi kí wọ́n padà sí di Quran and Sunnah báwọn ẹni àkọ́kọ́ wọ́n ṣe gbọ́yé eléyìí là ń pè ní sàràfíà eléyìí ní sàràfíà kò sí ọ̀nà àbáyọ fẹ́ dà àfojú ọ̀nà yìí kọ́lọ́n jẹ́ agbọ́yé kó jẹ́ a tẹ̀lé kó jẹ́ a dúró tì í kọ́ pa pẹ̀lú rẹ̀ kó jíya pẹ̀lú àwọn tó ti pọ́nlé pẹ̀lú rẹ̀ síwájú. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام انه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له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 اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته afi ọpẹ́ fún ọba adẹ́dà allah subhanahu wa ta'ala tó tún kọ ìjókòó wa lílọ bíbọ̀ wa lórí àwọn issues kọ̀ọ̀kan tí a tẹ̀sẹ̀bọ̀ láti lọ yanjú torí àwọn àìgbọ́ra ẹni yé kọ̀ọ̀kan alhamdulillah nínú ọlá ọba Allah subhanahu wa ta'ala àti dùá yìí na gbogbo ẹni tí wọ́n ti níyànjú ọ̀nà ló ń fà tó jẹ́ pé láti gbà tí ìgbà tá a dé sínú láti hajj bọ̀ sínú hajj ni <laughs> tàbá ti jáde láàárọ̀ ó di òru tá a tó wọlé bákan lórí àwọn ìṣùsì alhamdulillah tá a bá ṣe gbogbo ẹ̀ náà tí ò bá yanjú sí bá a ṣe fẹ́ kò sí tá a ṣe fún ọba dẹ́dà a mọ̀ ṣe alhamdulillah náà ni torí pé bó ṣe dáa òun ló mọ̀ ọ́ bó bá ṣe ṣe fẹ́ ni kì í ṣe báwa ṣe fẹ́ alhamdulillah. bá a ṣe fẹ́ ó wá bọ́ sí bóun náà ṣe fẹ́ ó wá mú makhraj wá ní a lérò débi wípé ó wá fẹ́ wá máa ṣe iyèméjì àbí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó bá gbèsè rẹ̀ dé bó ṣe máa ń rí náà nìyẹn à ń bẹ ní gbogbo ìgbà kó má jẹ́ ká yẹsẹ̀ kú ní. ojú ọ̀nà òun ó dẹ̀ ni ìkejì náà ló ṣẹlẹ̀ ni kí a máa dúró ní ojú ọ̀nà rẹ̀ ní gbogbo ìgbà kó jẹ́ kí ẹ̀mí wa kó dúró lé lórí bí ó ṣe fẹ́ bó ṣe fi rán òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam làṣẹ́k àwọn ìbéèrè kọ̀ọ̀kan ó ti wà ń lẹ́tẹ̀lẹ̀ tó wípé torí àsìkò tó kéré ni ò tí jẹ́ kí a fèsì fún àwọn ìbéèrè àwọn míì gan ó lè má jẹ́ yí pé a lè yanjú ẹ̀ lẹ́ni tó jẹ́ pé a gbé àsìkò sílẹ̀ lórí rẹ̀ ni but etí ọlọ́run ọba bá ní kí a fọ̀rọ̀ jomi toro rẹ̀ lórí rẹ̀ bí àwọn ẹni síwájú ṣe ṣàlàyé rẹ̀ kọ́lọ́mọ́sá fún wa ṣe lẹ́ni. asalaamualeykum warahmatulahi wabarakatuh. عليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا وأنت نعم أوات أبادي بيري إيه نعم one two three four five six seven Hafidhakumullah ya Sheikh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. الله alaikum وعليكم السلام وبركاته. Ìbéèrè mi ni ní orí iṣu kan tó yẹ pé ó ti máa ń dá mi láàmú díẹ̀díẹ̀. Aláwọ̀kọ́ náà ni pé láàrin bàbá àti ọmọ. Bàbá ó ń tọrọ nǹkan lọ́dọ̀ ọmọ kí ọmọ fún un tó dẹ̀ ń bànú jẹ́ kí ni nǹkan náà pé ìmúra ọmọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó takola káyè bàbá bó tilẹ̀ kó mọ̀ tó yẹ pé bàbá ń rùn pé òun ló ń fa sábàbí kí ọmọ má rí ṣe ní ayé ní pé ọmọ ní dìgírì ó ní àwọn some other qualities tí wọ́n fi hàn pé ó yẹ kí àwọn yìí kó ríṣẹ́ gidi àmọ́ ọmọ ọ̀wá yìí tó ẹ̀pọ̀ àbá wa ń tò ká pé tó bá rí lágbájá hàn pé ọmọdé ń bà mí nújẹ́ lórí kínní ọmọdé ń bà mí nújẹ́ tó ẹ̀ pé wọ́n tò títí tó ẹ̀ pé àwọn yẹn wá ń kọ ọmọdé ń pé ó wá dùnmọ̀ báyìí lórí nǹkan báyìí. ìbéèrè ni pé ìṣesí ọmọ yìí tó ń ba bàbá nújẹ́ táwọn pé kò dá kí ọmọ bàbá nújẹ́ ní ọ̀nà kankan àyàfi bóyá ọ̀nà tó yẹ pé àwọn pé kò lè nǹkan tí ó lè fún báyà báyà wọn ọ̀ràn èèyàn ṣé ìbànújẹ́ tí bàbá ìbànújẹ́ lórí ọmọ yìí lórí nǹkan tó wọ́n ń ṣe lórí ẹ̀sìn bóyá kọ́sọ̀lù izar masalan tí ni màbá ó dùn tàbí àwọn ìmọ̀ra tàbí eh, fáwọn lẹ́hìá tí ni màbá ó dùn ṣé ó máa ní ìlàkà lórí ọmọ torí pé ó ń ṣe ìtọ́lọ́run pa láṣẹ tí bàbá ò dùnú sí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh barakallahu fi ó lè lápá ó lè lápá láṣẹ ló fi jẹ́ pé àwọn òbí tí àgbọ́yé wọn mẹ́hẹ̀ àní mú dáwà bá wọn níbi tí yóò tún wá fi ba ìgbàgbọ́ wọn jẹ́ masalat àwọn òbí tí ó jẹ́ pé tí ó bá fò sókè kókósẹ̀ gan aṣọ ó ń mì wọ́n tá a bá wá gbé lọ sí nisfu sac dájúdájú atún atún ntí ń bẹ lára tẹ́lẹ̀ ni àwọn òbí tó jẹ́ wípé yàní ìmúra wa gan ní bákan wọn ò tí gbà á táwa náà wá múra ṣábìlì pé òkúkú sẹ́ńtì ń wò mí tí wọ́n ń rí à ń dákun ọgbẹ́ ọkàn ní tó jẹ́ pé àmúdáwà bá wọn níbi tí yóò ti rọrùn ló fi jẹ́ wípé a máa ń gba àwọn ọmọ ẹ̀yà ní márùn wípé irú àwọn òbí báyìí gbogbo wa náà la fẹ́ bí ní torí ládàá tí ń bẹ́ńbẹ́ náà ni but ká rọra gbé sókè kókósẹ̀ ká má lùgbà ọba dẹ́dà Allah subhanahu wa because ma asfala qa'abayn fa fi ayn fa fi an-nar kama qala Rasulullah sallallahu alaihi wasallam ètò bá ti kọjá kókósẹ̀ iná ni náà irùngbọ̀n wa náà á tírìmù ète wa dáadáa tí ò fi ní jẹ́ pé yóò look shabby á tọ́jú ara ìnáwó ìtọ́jẹ́ yìí pé á pa méjèèjì pọ̀ yáni fashion mọ́ sunna barakalafik náà ìnáwó ìtọ́jẹ́ yìí pé ẹnikẹ́ni tó bá rí yàn ah, mo tiẹ̀ tiẹ̀ yìí gbóńtò papọ̀ yìí mo mo gbá tiẹ̀ yìí làṣẹ́kù tí ó fi kò sí tó kọ díyelé kò sí ẹni ó but béèyàn ṣe ń ṣe léyìí tafahum pẹ̀lú wọn ìpè wọn jókòó ṣàwọn àlàyé ọ̀rọ̀ kọ̀ọ̀kan náà ó pàtàkì torí àìgbọ́ra ẹni yé tá a bá fi yẹn tá a bá fi kún ọ̀gọ̀rọ̀ àwọn afáàgán tí wọ́n mọ̀ òdodo àti dúró tí ó ní wọn lára eléyìí wọ́n ń dákún yàní gharaba súnà wípé yẹn ń tẹ̀lé ọ̀gọ̀rọ̀ àwọn afá gan wọ́n wọ́n kìí ṣe pé kò nímọ̀ ó nímọ̀ ọlọ́jọ́ lórí ó ní gbogbo ẹ̀ ṣùgbọ́n fúndì kan àti gbẹ́kejì tó dá lérí wípé àìmọ́ ní jùrọ̀ ìgboyà láti dúó ti òdodo téèyàn mọ̀ ó ń kó bá wọn kì í wá ṣàwọn nìkan ní ń kó bá ó ń kó bá àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ ṣe Islam ló fi jẹ́ wípé neatness ká papọ̀ mọ́ mọ́sálà mọ́ sọ̀rọ̀ pẹ̀lú ọmọ ya kan ó ní ah sheik bóyá kẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ yaani alaak arira pẹ́ afẹ́ kíra wa láti dì wa lakin n ti ń jáde lẹ́nu rẹ̀ ní òórùn tí ò fanimára ó fẹ́ kírètì tanáfòr ó fẹ́ dá ìsásẹ́yìn fún yàn látara pé kò tọ́jú ẹnu níbo ti rí yìí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní. wọ́n máa ń rán Jibril sí mi ta ló rán sí Allah subhanahu wa ta'ala nípa orin rínrin débi wípé ẹ̀rù ń dẹ̀ ń bà mí fún èrìgì mi débi wípé tó bá ń sùn lóru ibi ìgbèrí rẹ̀ ni orin rẹ̀ máa ń wà tó bá ti jí báyìí nǹkan kan tí ó kọ́kọ́ ṣe kó tó mú zikiru banu yóò mú orin ni yóò kọ́kọ́ rán náà. sallallahu alayhi wa sallam tó bá fẹ́ jáde ńlé bọ́ ọ ṣàlùwàlá lọ sí masjid yóò ṣe yẹn tó bá ń wọlé bọ̀ yóò ṣe yẹn wọ́n tún wá sọ pé lawla an ashqa ala ummati la amartuhum bisiwak inda kulli wudu tí ìbá ṣe pé kí n má fi ara ni àwọn ọmọlẹ́yìn mi ni ìbá pa wọ́n láṣẹ yìí pé gbogbo ìgbà tí wọ́n bá ti fẹ́ ṣàlùwàlá o gbogbo ìgbà tí wọ́n bá ti fẹ́ ṣàlùwàlà pé kí wọ́n máa rorin wọ́n fi riwaya al-ukhra yàní wakilahuma sábẹ̀ sahih òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ni lawla an ashqa ala ummati la amartuhum bisiwak inda kulli salat bí bá ṣe pé kí n má fara ní àwọn ọmọlẹ́yìn mi bá pa wọn láṣẹ ipe gbogbo ìgbà tí wọ́n bá fẹ́ kírun o èyí ni pé tí wọ́n bá ti gbé kọ́ ọmọ kó di pé wọ́n ṣe takbiratul ihram kí wọ́n mú orin kí wọ́n mú ẹni tó gba hadith yìí wá Khalid al ibi etí rẹ̀ ní orin rẹ̀ máa ń wà tí wọ́n bá ti gbé ìkọ́ ọmọ dúró báyìí yóò mú níbi etí yẹn yóò rùn ní imamuna Bukhari Abu Abdullah Muhammad bin Ismail rahimahullah rahmatulahi wa sa'alu fi sọ ààrí ìmúlò tó tú hadithi yìí tó n tó ṣẹlẹ̀ yìí torí ẹni tó gba hadithi wá gangan ló ń mú orin rẹ̀ ló ń fi sí ibi etí rẹ̀ almuhim níta fẹ́ mú wá ń bi eléyìí ni wípé neatness cleanliness ká ṣe ṣámúṣámú yáà ni ó pàtàkì fún gbogbo ẹni tó ń bá ń ṣe súnà láti ṣe kíni tọ̀rẹ́ tó lágbára tó ládùn tó jẹ́ wípé yàní amúwá nínú ìjókòó kan nínú adabul mufrad báwọn sàbí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam wọ́n á fi tọ̀rẹ́ sọ́wọ́ wọ́n á lọ sọ́jà kìí ṣe nǹkan kan ni wọ́n bá lọ láti ṣe sálámà sáwọn èèyàn ẹni tí wọ́n bá bà lọ́wọ́ tó bá ń gbóòórùn dúndùn yẹn yóò máa rántí àwọn sí rere ọ̀dẹ́lá ánú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tùwárí tó máa ń lò àyà ni adùn tí máa ń jáde lára kíkọjá rẹ̀ tó bá kọjá níbì kan fún odindi bíi ìṣẹ́jú ìdajì háwà kan èyí ó mọ̀ wípé òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam kọjá ń bí níbi oorun dídùn tá a la wá fẹ́ fi jọ àìníìt àìgbáfẹ́fẹ́ tẹ kò ní kò yẹ ṣe gbé káṣọ wọ́n la but ọwọ́ bó bá ṣe wà yẹn náà kó neat kó smart tí ó fi jẹ́ wípé wọn ò ní lè fi òórùn ju èèyàn wọn ò dẹ̀ ní fi shabbiness or on neat and lack of cleanliness wọn ò ní fi júwe mùsùlùmí eléyìí pàtàkì ń gbogbo gbà. Ah, tí a bá ṣe lé làṣẹ mọmọ àwọn ọmọ ẹ̀yà tó jẹ́ wípé àwọn òbí wọn complain lè ru eléyìí bàtà fún ọ ní irú àwọn òye yìí wallahi lazim bàbá gan fún ọ sọ pé tó bá tiẹ̀ tún jẹ́ báyìí ni ta ni ó rí ọ báyìí tí ó sọ pé òun ò rí yàn wallahi bàbá yẹn sọ bẹ́ẹ̀ kí lè ṣe pé nǹkan kan tó kí ló lò mantin ló lọ́ra maintain tá a máa maintain ọ̀gọ̀rọ̀ ọmọ maintain o aṣọ pọ́kú lówó ẹ̀ tí wọ́n máa fi ń sìnkú funfun yẹn ẹni à ń pẹ́ maintain ọ yàtọ̀ sí tẹ́rù o kéré sí maintain maintain máa ń funfun tẹ́rù máa ń rí bíi brown brown brown báyìí tiẹ̀ na ó rà ó náà fi rọra bá dá bí kaftan wọ́n dẹ̀ kó simple aṣọ iṣẹ́ sí lára gbogbo ohun tó ná lórí rẹ̀ èlò ní pọ́kú lówó ẹ̀ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n gba bàbá rẹ̀ ó ní hẹ́ẹ̀ ta ni ó rí ọ báyìí tí ò ní sọ pé òun ó fún ọ lọ́mọ aláǹtọ́ sọ̀rọ̀ ta ni ó jáde sí báyìí wípé o fẹ́ gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí ò ní sáré sí ọ kó o tẹ́ḿpà pẹ̀lú nǹkan rẹ̀ ọkàn ọ̀ràn tírìmù gẹ́gẹ́ bó ṣe tẹ̀lé súnà náà ni ó tírìmù ẹ̀ ó ó look cute pẹ̀lú ẹ̀ yàní torí pé kí ni a wà ní agbègbè tó jẹ́ wípé yàní. Yani, ìṣesí wa kì í ṣe wípé wọn ọkàn wọn jẹ́rìí sí pé òdodo ni wàjẹ́hàdù bíhàní wàìsẹ́kànnàtù àǹfóṣùhùn zolman wà olúwa wọ́n ń ṣe fanfa but ọkàn wọn ń jẹ́rìí sí pé rárá òdodo lélẹ́yìí làṣẹ ṣùgbọ́n táà náà bá tún wá ṣèṣe wípé àrán náà àrán anybody ẹ̀já ṣe okun tí lílọ bíbọ̀ wa tó fi pẹ́ lẹ́nu jọ́mẹ́ta ìdúró tó fi pẹ́ àti àti àjìdí aṣọ yìí pé atẹ́sẹ̀bọ̀ ìrìn kan ìrètí tó jẹ́ pé tá a bá fẹ́ fi wàdùwàdù tó wàláyé láàrin ijọ́ méjì mẹ́ta á ti tò sẹ́yìn ṣùgbọ́n bí àgékù ejò ni ó jẹ́ ọkàn tiwọ́ gbọgbẹ́ àwọn tá à ń bá ń fa nǹkan ọkàn wọn náà gbẹgbẹ ọ̀tá wo pé ọkàn wọn ti gbọgbẹ ná torí pé wọn ò gbọ́ ayé òdodo ń kò sí doubt ń bẹ̀ òdodo wà lọ́wọ́ wa mọ́sán èèyàn ló fẹ́ fẹ́yàwó ó dẹ̀ lọ́dọ̀ bàbá ìyàwó èyí tí mo wá sọ́dọ̀ yín o ó tí mi àárí mi fọwọ́ kàn báyìí rí ìwà rẹ̀ wù mí ni ní lítù tí mo rí nípa ẹ̀ ni mo fi sọ pé màá fẹ́ nínú òfin Islam abẹ́rẹ́ tó lókun ń dì ní gbogbo ọmọbìnrin a gbọ́dọ̀ lọ tọrọ wọn lọ́dọ̀ bí wọn ni. fine bàbá ọmọ ní júwèé bó ṣe jẹ́ ó dẹ̀ ni mo ti níyàwó mẹ́ta mo ti bímọ àwọn ọmọ pípọ̀ ọ̀ṣẹ́lá kò fi kankan pamọ́ ń bẹ̀ bàbá ọmọ ni à ó níyàwó mẹ́ta kí ló ń tún wá pẹ̀lú ọmọ mi ọdẹ dáhùn ní tíyẹn bá ní nǹkan mẹ́ta tọ́ dáa kéèyàn tún fẹ́ wákún dáadáa tó ti wà lẹ̀ bóyá dáadáa tó tún peléke ni ṣọlá burú ni ó ní ìdáhùn rẹ̀ imú o ó ṣàdúrà ó ṣe gbogbo ẹ̀ wọ́n wá ní nǹkan kan ní wá ń bẹ́ ń bẹ́ o ẹ bá ń tọ́jú ọmọ yìí o ojú mi ni o àáfàá dẹ̀ búra ń bẹ pé ìtọ́jú ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ pẹ̀lú ògùn ọlọ́run ọba á tọ́jú ọmọ yìí gbogbo eléyìí kìí ṣọ̀dọ̀ ẹni tọ́rọ̀ wà ní tó affect láti gbọ́ torí ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí. Si àwọn nǹkan lè bá tó jẹ́ pé yóò wá àwọn nǹkan mí bẹ ìmọ̀ kó gbàgbé tàbí kó exaggerate àwọn tó mú dání shuhud àwọn ni wọ́n jẹ́ ntòun gan ti gbàgbé wọ́n tún ṣàlàyé rẹ̀ kódà bá bàbá yẹn tún ṣe báyìí tún ṣe báyìí òun gan ló sọ pé mo ti permit ẹ lẹ́nu gbogbo tó bá ní kò ṣe pẹ̀lú ẹ̀ àwọn èèyàn mi ò gbọ́yé bọ̀dé mi ò jẹ́ wọn gbọ́yé tó pàtàkì nù but ẹ̀jẹ̀ á ṣèkó ni lẹ́nu jọ o ọmọ yìí èso ọmọ tí màá kàn tì síta báyìí wọ́n ní fine tá a bá ti hajj dé a ṣe ó fi gbọ́mọ lọ sí school kì gbogbo lọ sí school nìkan ó ti ń take responsibility a ṣe báyìí a ṣe báyìí a ṣe báyìí owó ni ẹ ṣe lé ẹ ṣe lé ẹ ṣe lé kọ́ dẹ gọ̀ àbí ń gba àwọn bá fún yàn ní ọmọ kí ni túmọ̀ nìka intercourse akdu nìka akdu tó ṣe intercourse ní halal walimatun nikah walima téèyàn ṣe lẹ́yìn gbèyàn bá ti súnmọ́bìnrin tán tó ṣe láti kó àwọn èèyàn lẹ́nu jọ hada wa amru basit kull al bast nínú àánú ọlọ́run ọba ọba tí ó fi ọ̀rọ̀ tọmọ bọ́rọ̀ ó ṣe já sí ẹ̀ẹ̀kan ó ṣe hin sí i. bàbá ọmọ wa sọ fún àwọn èèyàn rẹ àwọn kọ̀ọ̀kan tó súnmọ́ oníyàwó mẹ́ta kí ló dẹ̀ lè bírú nǹkan báwọn. àwọn àgbàlagbà rèé ẹyọ kankan tí ń bẹ ń wọn wọn rí ṣe wọn wá rọmọ kan wọn ló ní mẹ́rin ni tí gbàgbé wípé owó náà lè wá náà bó ṣe wù ní tò ọgá ọlọ́pàá kan tiẹ̀ fi ó fi kan ṣe àpèjúwe ìyàwó kan lòun bá ká òun òun yìí ń tò ni òun kò tí ì rí tò kọ́pùrà tí ń bẹ lọ́dọ̀ òun ò tí ń bẹ lábẹ́ òun mẹ́ta ló ní kò gbé wàhálà kankan wá bóun rí àfi tí ọba bóun dá sí tòun. rárá wà ọlọ́run bá mú bó ṣe máa ń tó nǹkan rẹ̀ ó fún òun bó ṣe fún ohun tó fún olúkálukú ẹlẹ́bùn ọ̀tọ̀ọ̀tọ̀ ní hádà wà àwọn ọ̀rẹ́ gbọ́ sódì pé à ó ti ṣe mistake o òun náà wà á lè dúró ti òdodo mọ́ tó jẹ́ pé pàtàkì kí lọ́wọ́ bá dẹ́dà sọ kúnú kọ̀wàmí bilkist ṣùwádà ẹ dúró déédéé lórí òdodo lórí déédéé kẹ́ ẹ jẹ́rìí lé lórí kẹ́ ẹ dúró tì mélòó ló lè dúró tì ń tójú òdodo tọ́mọ̀ lódodo kọ̀ wọ́pọ̀ a bá pe ọmọ àyà ní hajj wípé má dọ́dọ̀ ọmọ yẹn mọ́ o àá tóyún ti wọ̀ tí kìíní ṣé wọ́n ní ẹ gbàgbé tóyún lẹ́nu kan ìgbésẹ̀ ń wá wípé kí wọ́n yí oyún dànù so tábà la fẹ́ fi wàdùwàdù kí yóò dá wàhálà mi lẹ̀ arabara rẹ̀ à ń tò lẹ́sẹ̀ tó ẹ bá ń ṣe ń gbẹ́sẹ̀ kan ni kókó mi ń jáde ń bò mí débi wípé ìbéèrè kò jáde lẹ́nu but ìṣesí ń béèrè yẹn pé wọlọ́n ọba mọ̀tá nasrullah ìgbó wa ni ìrànlẹ́ àránṣẹ́ rẹ̀ wà dé báyìí. Allah subhanahu wa ta'ala ọ̀dọ̀ ń jẹ́rìí gbẹ̀ngbẹ̀ ń tó pàtàkì ẹ̀sà jẹ́ àdúdòdò ẹ̀ má jẹ́ afa wa lára tí ó ba ọmọlúwàbí jẹ́ torí àná ní ọ̀jẹ̀ bó o la ti fẹ́ ṣe sí ẹ̀jẹ̀ amúsòrò àkírẹ́ kí ló bá dé dà ṣe Allah subhanahu wa ta'ala ibi tá a ti lérò ó déwájú àwọn gangan fúnra wọn wọ́n lọ fẹjọ́ wa sùn lọ́dọ̀ ọ̀gá ọlọ́kàá pátápátá kí ni wọ́n sọ wọ́n la kidnap ọmọ wọ́n ní terrorist ni wá nínú àna ọba adẹ́dà ọ̀gá ọlọ́pàá àwọn èyí ṣe jẹgúdújẹrá ọgbọ̀yé onípayà ọlọ́run ọba ó jáde níbi tọ́jẹ́ jẹ́ wípé ayé ń ro kàn páyà ọlọ́run ọba ọmọ ọlọ́run kò lè tán lára ọmọ ọba kó yìí mọ́ kù dáńsákì bẹ́ẹ̀. ọgbọ́ gbogbo ẹ̀ ó ní oúnjẹ ni tí bẹ́ẹ̀ rọ ọlọ́run ọba ọba síbẹ̀ òun wọn máa jẹun lọ ni ṣùgbọ́n kí ló wọn sọ fọlọ́ òun fẹ́ rí wọn but ẹni wọn kidnap èèyàn ọ̀sẹ̀ kan lẹ́yìn ìgbà yùn lẹ́sẹ̀ tó ń wá report ní gbogbo ìgbà tí ẹ ti kọjá sẹ́yìn kí lẹ fi yẹn ṣe ó raise àwọn technical issues security issues lórí issue but ẹ sá investigate ẹ wàtọ́rọ̀ déwájú rẹ̀ tó olúkálukú sọ tẹnu rẹ̀ ó ní kí gbogbo ojú pé kí wọ́n mọ ọmọ náà wà ọmọ ló lè yẹn ju ọ̀rọ̀ ta lélẹ̀ ó ní bàbá òun ta lélẹ̀ ìyá òun ta lójókòó sheikh najmudin ta lélẹ̀ ọlọ́kọ̀ òun wọn ọkọ kẹ àwọn ní bẹ́ẹ̀ ni bàbá òun ló fi òun fún kódà òun ò sí ń bẹ̀ bàbá òun ló pé òun ló sọ pé òun ti fi òun fún tó òun bá sọ pé òun fi òun fún òun ò lè tẹ́ra òun lẹ̀ mustahil ọ̀gá ọlọ́pàá gan ló ń sọ yìí pé àwọn eléyìí ṣe terrorist o wọ́n èyí ṣe kidnapper wọ́n lẹ́sìn ní ẹ̀sìn wọ́n yanjú ju tiwa lọ. sọ àlàfíìsì lẹ́nu. láà àfẹ́ ni fẹ́mọ ẹni kò lè sọ yẹn di kidnapper kò lè sọ yẹn di terrorist ẹja fọ ọ ìtúnbínúbí tó kíní yìí o torí tá a bá fi ìtúnbínúbí tó òfin á lo òfin òfin wo ládẹ lò nǹkan kan ò gbọdọ̀ sóyún inú yìí o tí nǹkan kan bá ṣe ẹ̀wọ̀n ni. so n'ojiji akwụ bẹ̀tẹ̀ ọmọ ló ń ti wa àti ẹ̀ gbogbo ẹ̀ sáàmù bala ọ̀yà wa ṣe gbogbo ètò tó yẹ kẹ́sì subhanallah tó yẹ pé láti gbà yìí àti gbogbo wa ti ẹni tó karate jà jà taekwondo jà subhanallah yóò bàjẹ́ débi wípé ati túnṣe kò ní rọrùn mọ́ ló fi jẹ́ wípé Islam kò fi lọ́lẹ̀ fún wa wípé ká mú nǹkan ní wàdùwàdù tá à ń bá ti mú nǹkan ẹni tá à ń bá tá a bá dówò pọ̀ tá à ń bá ń ṣe fàǹfà gan a put into consideration àgbọ́yé tiẹ̀ tá à ń bá emphasize àgbọ́yé tiwa nìkan ó lè ba nǹkan jẹ́ Allah subhanahu wa ta'ala lórí sọ fún odindi anabi ọlọ́run ọba ìgbà tó rán wọn ṣẹ́ sí ọ̀tá rẹ̀ tó gbọ́ngbọ́n jù nínú ọmọ ẹ̀dá ènìyàn Fir'aun la'natullah alayhi ó ní wa qula lahu qawlan layyina la'allahu yatadhakkar aw yakhsha tó o bá débẹ̀ o ọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù ní kẹ́ ẹ bá sọ bóyá tẹ ẹ bá ti bá sọkọ ọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù yóò jẹ́ sábàbí kó ṣe àwọn tí bóun ṣe jẹ́ ẹ̀dá lòun wọn wà jábọ̀ fọba dẹ́dà torí wọn kú òǹbí àbí kó páyà tí ó fi jábọ̀ fún ọba dẹ́dà àdá tó nàbíyọ̀lá. Musa sallallahu ala nabiyina wa alayhi àwọn táǹdẹ̀ ń bá fà yìí wọn ò burú tó Fir'aun la'natullah alayhi ló fi jẹ́ pé ìṣepẹ̀lẹ́kùtùn ó pàtàkì gan àní dúró lójú kan but àní mú níbi tọ́jẹ́ wípé yóò ti wá le jù fún àwọn òbí gan láti gbọ́ yìí a ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì tí ó fi jẹ́ wípé yàní kò ní mú tànà fòrò wá ẹ̀yin pàtàkì kọ́lọ́mù bá kọ́mọ́ sá kó àmọ́ ṣe. alaikum salaam náà. náà. ìbéèrè ni wípé tó bá jẹ́ kóbìnrin tó wà nílé ọkọ ni ìmúra rẹ̀ àwọn òbí wọ́n wá fi àgbò lẹ́tàn wọn ọ̀jọ̀kun rẹ̀ lẹ́tàn pọ̀ wọ́n wá ní ìmúra yìí ọ̀bá wọn lára mu kó tó bá ti jẹ́ pé ìmúra tó tẹ̀lé ojú ọ̀nà ni sunna òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam nítorí kó yẹra fáwọn òbí kó yẹra fún wọn lọ́bẹ̀tà adẹni shahid lórí yẹn náà ọkọ ó dúró lórí pé ojú bíbò ọ̀ràn yẹn ni wájú lọ́kọ́ mú ọmọ náà gbọ́yé bẹ́ẹ̀ bàbá sì wẹ̀ nínú gbo ẹlẹ́sìn ìmáàmù ni ó kéwú ṣùgbọ́n nínú tó kórìíra jù nínú múra ojú bíbò wà nù ẹ̀ kò dẹ̀ fíbò àjọlọ èmi mo lọ bá ọmọ ìyá ìtọrọ ó ní sheik bó ti yọ̀ǹda ọmọ yìí nǹkan kan ní òní sí ní ọ̀gbọ́dọ̀ sí ọmọ yìí ó ṣiṣẹ́ o mo ní fine fine ààrẹ nìkan tí ò ní ṣiṣẹ́ tó bá jí láàárọ̀ ó gbálẹ̀ ẹnu ó so oúnjẹ fọ́kọ ó mójútó ọmọ ó ṣe gbogbo ẹ̀ mo ní iṣẹ́ òun tó bá bẹ̀rẹ̀ tó ti jí títí ó ní tó ń sọ kóhùn yóò máa tí yóò máa wálé mo ní kò sí Islam ọkọ yóò máa sí nínú abẹ́ẹ̀dẹ̀ rẹ̀ níṣẹ́ tí ò ní pa iṣẹ́ inú lé lára pàtó rí i pé hm, bitọ́rọ̀ ń lọ yìí ó fẹ́ sọ̀hún di ọ̀dẹ̀ ó ó rìn sẹ́yìn ó ní ọ́ àkùkàn ó ní ojú bíbò òǹkórìíra rẹ̀ kò fi pamọ́ pàápàá tó ń bá ti rí àwọn tí wọ́n bójú ọmọ nípa àwọn tí wọ́n bẹ̀sìn jẹ́ ni mo mọ̀ pé ibi tó yé ma lọ ni àwọn tó dẹ̀ rí lágbègbè rẹ̀ ló ń wò fine ọmọ márìtàn bó ṣe délé ọkọ rẹ̀ báyìí ló da nìkọ́ọ̀bù bójú oṣù kínní kò yọjú sí wọn nílé oṣù kejì oṣù kẹta wọn wọ bí oṣù mẹ́fà bàbá yìí is very smart. ó ti ń fimú fínlẹ̀ káàkiri ọ wá pe ọkọ ó ní sètòrí ojú tí ìyàwó rẹ̀ ń bò fi ń sá fún mi ọkùn àtẹ̀mí náà ti sún síwájú wa ni kó yọjú kó wá kí mi kó yẹra fún ni kó èèyàn ó yẹra but tó ń ṣẹlẹ̀ ní kò tí ì tán lára ọgọrọ náà fẹ́ ṣe afẹ́ afẹ́ bá wọn ṣe àdẹ̀fẹ́ ṣọ́ ìwọ sunnata agbámú arọ́mọ̀ya bàbá rẹ̀ ọmọ avoid bàbá rẹ̀ torí tí bàbá rẹ̀ kórìíra jù láyé ò ní pé kéèyàn dáhùn gbọ̀nsẹ̀ àgbàlagbà ni ó lè kéwù wọ́n kọ́kọ́ ń fa tẹ́lẹ̀ ńgbà tí ọmọ yìí ní sheik na mo ní náà wọn ni ẹ̀yin lẹ́yìn bá bàbá òun sọ̀rọ̀ tíra pẹ́ńpẹ́lẹ́ bá kàn báyìí lórí irùngbọ̀n hadith nìkan la afa yẹn kojọ afa aladis ni lórí irùngbọ̀n mo wá lọ kí bàbá mo wá nà sí wọn wọn kà wọn jókòó wọn dìde wọn dìde wọn jókòó wọn jókòó. هذا قتيب قيم mo ní màṣálá yabal ó ní tíra ní pínpínlẹ̀ kò ju kékeré lọ ṣùgbọ́n ó kíra mo ní màṣálá ṣáwọn lè àwọn lè ní kọ́pì tíra yìí à mo ní àdàrà sọ ẹ́ mo yọ̀ǹdẹ́ eléyìí tapatapa pátá. àwọn náà bẹ̀rẹ̀ sí fi díẹ̀díẹ̀ wọn rárá ṣe tínrín wọn ò lè tasọ màmá tí wọn bá rọmọ wọn tí màmá wọn bá sọ pé àní mo ní ọlọ fákínní ìdáná bàbá sọ pé hmm. wọn ní súnà ni wọn sọ ní kàn mí lójújọ kan mo ní hmm. mo ní kì í ṣe súnà o tẹ́ bá jí ká wo tíra yẹn dáadáa mo fẹ́ wá gba tíra yẹn ní kéwọn níwájú yín mo ní. Uh, alálẹ̀ wujub ni kíní ìṣe mélòó lọ wọn ní bẹ́ẹ̀ ni gbogbo amúrù tó bá ti wá lóòótọ́ wọ́wọ́ lókàwé gbogbo amúrù tó bá ti wá yufidul wujub illa in wujida alqara'in mọ́ yàtọ̀ sẹ́yìn kó náà máa analyze ẹ̀ dáadáa so akhiran wọn ò bìkítà níbi pé ọmọ àwọn firun gbọ́nlẹ̀ kò firun gbọ́nlẹ̀ mọ́ wọ́n wọ́n rìn sẹ́yìn torí al-insan aduwwun lima jahila ntẹ́yìn ọba nímọ̀ lórí rẹ̀ ọ̀tá rẹ̀ lèyàn máa ń jẹ́ al-kufar tí wọ́n kórìíra islam ṣebí ntí ó gbà wọ́n lànà ó ṣe jẹ́ wípé nísìnyí gbogbo wa la kórìíra oògùn tó korò ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ oògùn malaria ó kóró náà ní ó dẹ̀ wò wá sàn ni bó ṣe rí nu so ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyẹn àwọn tá a bá ti rí wípé kíní ọ̀bá lára mu ká má wàá ṣe níṣe wípé èmi ti ṣe eléyìí èmi ti ṣe eléyìí bọ́ọ̀bà kú ni ó kú o má ṣe báyìí ọ̀ràn lọ́wọ́ ọ̀ràn lọ́wọ́ torí wípé àrùn kan yìí ń bẹ lára rẹ̀ tó jẹ́ pé tí ìwòsàn ọ̀bá bá àrùn yẹn dáadáa kankan ò lè wọlé dáadáa kankan ò lè wọlé ló fi jẹ́ wípé ojú tẹ́ a fi wò ó lójú ọmọdé tó mókò ńlẹ̀ tó wá tẹ̀wà táwa sọ wípé à èyí tó tóbi lèmi mú ni mo mọ̀ ọ́ yé kọ́ á lẹ̀ mọ́ sọmọ yìí pé tiẹ̀ burú ju tọmọdé yẹn lọ ntí máa sábà ṣẹlẹ̀ nù reaction wa sí àwọn tí wọn ò lágbọ́yé ó máa ń mẹ́sọ̀pù wa tí ó fi wáyọ pé táwọn eléyìí gan lágbọ́yé tí wọ́n ń ṣe ṣáà torí ẹni tó bá ti lágbọ̀ọ́yé òun ní ó pọn dandan fún kó mú sùúrù tó pọ̀ jù kó pọ̀ jù gan tí ó fi jẹ́ yí pé ẹni tí ò lágbọ̀ọ́yé òun gan wà mọ̀ pé ah gbogbo tó ń dẹ̀ ṣe àwáyé òdèdè gíníkà dákun má bínú o ok nínú iṣu wa ìgan náà tá a sọ tán yẹn níbi tí ó bí bàbá yẹn nu tó bí nu dé gbé fóònù ó dẹ̀ pè mí kó gbé mi ní ó dẹ̀ gbé mi ní ìwọ ló ń jókòó sórí awọ tó ń bá àwọn ọmọ yìí san tí ọlọ́run ọ̀ràn ẹ tí ń fi ń kì wọ́n láyà ó fi ó fi wẹ̀ wọ́n kò sóríṣiríṣi mọ ẹ̀ dákẹ́ mi tẹ̀ sọ pé kí n fún lẹ́sìn kí n ṣe àwọn èèyàn ní ẹ̀ ń gba láta ah, iná ọmọ nǹkan kan olùkọ́ àwọn ẹlẹ́mìí ní ẹ̀tú alẹ̀ ẹ̀ ṣe kékeré ní àkíyàn kí ló ṣe ọ̀gá ọlọ́pàá ẹ bá ń bẹ bàbá yìí òun ti ṣì sọ sí ọ̀gá ọlọ́pàá ni ọ̀gá ọlọ́pàá á dá lóhùn wípé kò lè bínú torí wípé àwọn sàbẹ amọ̀sọ̀ sòjíṣẹ́ náà sàásánà wọ́n sọ tó burú jù báyẹn sí wọn lọ wọn ò dẹ̀ bínú àwọn tó ń tẹ̀lé nìyẹn. hàrà wọ́n so ló fi jẹ́ pé dáwà asàlàfíà ọgbà kéèyàn ní ìṣiṣẹ́ ìtìbà ọmọ gbé lẹ́sẹẹsẹ kìí ṣe náà pé tọ́ba ló jọ̀mpù stẹ́ẹ̀pù kan láti lọ kó fi yá <laughs> bí ìgbà táwọn yẹ pé ọmọ tá a ṣẹ̀ bí lè ní àwọn pé afẹ́kọ́mọ ìtètè rìn jọ kó náà lè bá àwọn yòókù rẹ̀ táwọn á tẹ̀tẹ̀ kí ni ó ṣẹlẹ̀ kò ní lè rìn láíláí nù torí pé kí ni ẹsẹ̀ rẹ̀ ń tí ò tí ì gbó tá a fi ń fà ń tẹ̀ tẹ̀ wọn ẹsẹ̀ ń aburú ọba ìnira ọba kò ní lè rìn mọ́ láéláé nù ló fi jẹ́ pé sùúrù dọ́wọ́ wa kọ́lọ́mù mọ́sà fún wa lómi sùúrù mu àgbọ́yé nílẹ̀ jẹ́ kí yẹn ní sùúrù àgbọ́yé tí ò bá tó téèyàn bá mú lófegè ọmọ ló fi jẹ́ pé ìlọsílẹ̀ kéwù ọmọ fún yẹn sùúrù torí tó tí mà ó mú sùúrù kọgbà kí ó débẹ̀ náà tọ́ba lọ bẹ́ bẹ́ bẹ́ scout ọkàn kó bára rẹ ni kọ́lọ̀ ń kọ́ ọmọ ẹ̀ṣẹ̀. lọ́wọ́ fún ọmọ ọ̀ṣẹ́ ọmọ tó. àwọn ikọ̀ ọ̀ṣẹ́ ọmọ ọ̀ṣẹ́ tó. wàhálà constant. ẹ ìwọ́sàn mi dá lórí àwọn jama tó tẹ̀lé jama ife àwọn jama tó tẹ̀lé sọ wàhálà wọn ike ọmọ lọ sí ìjáde so mo dẹ̀ ní encounter pẹ̀lú most of them ní àdúgbò mi tó yẹ pé wọ́n máa ń disturb mi gan pé kí n máa kí n wá sí ìdádìbò just office ẹ̀yìn kan sí lọ wọ́n sì disturb mi so mo máa ń ṣá láti avoid wọn wí pé mo ti gbọ́ àwọn issues pé kí wọ́n máa lọ sí ìjáde kò sí nínú mila Islam so mo kàn fẹ́ kẹ́ enlightening mi because ọ̀jáde ẹ̀kọ́ tí mi gbọ́ bí nínú mílà ìsìlá fọ́nà hádà fẹ́lẹ̀ àpò fún onímímọ̀ ìlọ wá ìmọ̀ faláìmọ̀kan aláìmọ̀kan tó bá ń lọ jáde àṣetánì tó ń pariwo ni àáfàá tí ò bá máa jáde láti pèpè àṣetánì tó dákẹ́ jẹ́jẹ́ ni so ti yé báyìí nísìn ok tó ń túmọ̀ sí pé aláìmọ̀kan ń tó dáa jù fún òní pé kọ́ lọ wá ìmọ̀ ìmọ̀lẹ́ ṣáájú kí iṣẹ́ tó bẹ̀rẹ̀ ẹni tó bá lóun ó ṣiṣẹ́ tí ò fi ìmọ̀ ṣáájú rẹ̀ ìmọ̀ ni máàmù kò ní ìmáàmù tí ń tẹ̀lé wọ́n ń pèpè but ọ̀gọ̀rọ̀ wọn ò dúró lórí pé ká wá ìmọ̀nà kó yanjú manhaji yẹn manhaji sofiya ni làṣẹ kìí ṣe manhaji tí ó tẹ̀lé ti òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tọ́lá àwọn tó jíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ti lọ sí jáde nukba min ashabihi àwọn ẹrù jẹjẹ ògbóǹtarìjì nínú àwọn sàbí rẹ ni Mu'adh bin Jabal radiyallahu anhu kí ló sọ nípa Mu'adh bin Jabal ó ni ẹni tó máa halal àti haram jù nínú umma òun òun ni ó ṣíwájú fún àwọn àfa tí ó gbé àṣẹ àwọn àfa àdání ní gbangba ajọ́ gbìndé alikiam àwọn tó ti jíde ni àwọn tó jíṣẹ́ náà sàásọ́lá ti jáde ni ló fi jẹ́ pé ńgbà tí wọ́n lọ sí yẹ́mà kí ló sọ fún wọn ni ilé ẹ̀kọ́ ni awwal ma tad'un ilayhi shahadatu allah ilaha illallah wa in hun ata'uka famurhum bis salat ntọ́ kọ́kọ́ pè wọ́n sí o ò ní ìjẹ́rìísí pé kò sí tó tó sìn àfọ̀bádẹ́dà Allah subhanahu wa ta'ala nìkan àti gbogbo ohun tó rọ̀ mọ́ asmaullah wa sifati àwọn tawhid oríkèéríkèé wọn ntí ń ba imani jẹ́ ntí jẹ́ kí imani ò nípọn nígbà tí wọ́n bá wá gbà fún ọ tí wọ́n tẹ̀lé léyìí tán famurhum bis salat tí wọ́n bá gba ọlọ́run ọba gbọ́ lórí eléyìí wá pa wọ́n láṣẹ ìrun kíkí kí ni àfi kírun kí ni májẹ̀mú rẹ̀ oríṣiríṣi bá àwọn tí wọ́n jáde tó jẹ́ pé fatia ò yanjú kí ni ìṣáàdì dálé lójú ẹni tó jáde tó jẹ́ pé kò mú inú ilé ró kò kọ́ àwọn èèyàn nínú ilé tí Allah subhanahu wa ta'ala sọ pé qu anfusakum wa ahlikum an-nar wọ̀kúdù an-nasu wal-hijara kò mójútólé kò ẹ̀sàjà á máa lọ ẹ̀sàjà á máa lọ manhaji yẹn lọ́wọ́ ìjáde ń wà nínú mila islam but kìí ṣe tí aláìmọ̀kan máa ṣe bó ṣe jẹ́ wípé ẹni mímọ́ gbọ́dọ̀ jókòó láì máa jáde láì máa jáde láti máa pèpè sójú ọ̀nà ló fi jẹ́ pé gba àwọn kan sáyìn for ten ten days seven days eh, forty days four months our country sign life pé gbogbo